Tàbá wọn àlùmọ́tẹ̀fín, ọba ara Torí pé gbogbo ẹni tí ń gbà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ọlọ́run pé torí nǹkan kan náà torí kí báyà nílẹ̀. ara tó fẹ́ ó ní kùtìbà àlẹ́ kùmùsùlá kàbá kùtìbà àlẹ́ lẹ́bí nà ní nkọ̀rọ̀ ìfún láàrẹ̀ fún tẹ̀tẹ̀kù ìyẹn ni pé mo fẹ́ kẹ́ẹ̀tẹ̀ láti ẹ̀mí kẹ́ẹ̀mí lè jèrè láyà tó wà kìyàmà àwọn àwọn yóò wà jèrè irú àwọn yóò máa bẹ lọ́wọ́ àlùmọ̀tàkù ọba aláàbí. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحبين. نظر الله على القرآن أما السيف صفات المستقيم وما جابوا فوق àmọ́ wọ́n á الدنيا ìròyìn mẹ́ta ló ìròyìn tó lágbára ni ìròyìn tó wọ́n ìròyìn tó bá tó bá tó fi òyìn wọn tó ní الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية níbẹ̀rẹ̀ súwátò ìbákọ́lá ni ó já lọ tó ti láwọ́ ìgbà sí ìhúdà lèlò ṣàtẹ́ àmọ́ bí ìjẹ́ tó gbé ìmọ̀nì kalẹ̀ ó wá fẹ́ sì ní ìpàrẹ̀ pé èèyàn ní serú ń ta ní kó ṣe àrẹ̀gbó ní ìmọ̀ ó wá ní alẹ́ bí ìmọ̀ àwọn tó ṣe pé ó lè jọkùnrin ó lè jóbìnrin yóò fi kùn wọ́n máa ná wọ́n ná kí ni wọ́n ná. àmúwáláhùn bílẹ̀ẹ́lì wọn náà. wọ́n máa dúkìá wọn lóru àti lọ́sàn-án

o ma ṣe gbogbo ẹ̀ náà yóò máa jẹ́ láàárín àwọn àtẹ̀dá tí gbogbo wọn mà ó ní sí wọn isi máa ń ní kọ̀kọ̀ wọ́n àlàáníyà wọ́n tún wá ń lọ gbangba kálẹ̀ pẹ́lú ní ìpín àwọn ẹ̀sọ́ rẹ̀ tó àwọn kọ́ọ̀nà pé ìyẹn sọ ni tó àwọn ọ̀nà táwọn yóò kiri ní gbangba táwọn yóò sọ pé sọ mọ̀ wípé lè gbìyànjú owó tó pọ̀ yóò máa wùkà títà àwọn bá ìwé ọmọ tẹ́ náírà ní ó sì máa lọ èèyàn ní bọ́ọ̀ fi jẹ́rẹ́ fi tó ní kí náírà kó lọ rán dẹ́dẹ́ bẹ́ẹ̀ tó bá wá rí èèyàn tó wá tọ́ wá kò tó kó wá ta lọ ẹ bàjẹ́ báyìí ni ṣùgbọ́n àtàwọn akọ́ni náà ní gbangba rẹ yóò tó wà ní pé èèyàn máa náwó ní kọ̀kọ̀ àti kíni àti gbangba ìbéèrè méjì wá ní tábà náà tá a ní ní gbangba ìwó ló lọ́lá jù ìwó ló àníyàn tá a bá ti ná ni ó sì bá mi àníyàn tá a lókè ni tá a bá ti ná làlùkọ́ rẹ̀ tó tọ́jú ọdún túbọ̀ tó bá tó àtẹ̀ bá bẹ pẹ̀lú mi ó ní ìrúnú sọ́dà ọ́ ti bá ní àyíkú máa bẹ́ẹ̀ bá ti sàrà yín hàn. Bàbá ìwà ìgbódà rẹ̀ ò mẹ́tàlá rẹ̀. Wà ń tó fúnà wà tó fúnà lẹ́sùkọ̀ àbáwọ̀ ọ̀yọ́ ìlẹ́kùn. Àmọ́ tẹ́bá lè mọ́ ní kọ́kọ̀ tẹ́wọ́ mú wá fáwà láìrí olóore fún yìí. Adẹ́pẹ́ ní àti ìṣesí àwọn ẹ̀dá yóò máa bìí sáré bá ṣe tó dára jù omi tá a ní tòun tó fi pamọ́ níbàmú pẹ̀lú àdéhùn àbúrò rẹ̀ àgbọ́dọ̀ ìmọ̀mù muslim nípa yìí fàgbàtò ìrùbínú ọmọọ̀wọ̀ ìdè yóò bọ̀lá abílà ìgbàdìlà àwọn méje bọ́lá lọ́wọ́ ti fi abẹ́ kíni o gàgá òun abẹ́ àṣíyá òun abẹ́ tẹ́ǹkì òun níjọ́ tí òun ti tẹ́ǹkì pẹ́pẹ́kẹ́ òun ní ìsàdúpẹ́kẹ́ ọlọ́ nígbà tó wàá

lórí ìtàrà yẹn a máa làyàn bí wàhálà a máa làyàn bí fìtínà ọlọ́ọ̀bà aláàmọ́ tí lò sábà bí ìdínà fún ni àwọn èèyàn ebe ní ọba lè fi dẹ́kun àdùbá àdánwò àbúrú àárẹ̀ orí làárá ṣíṣe yóò fi kúrò àwọn سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون láì jẹ́ pé èyí tí ó wà lọ́wọ́ wa alákàíṣẹ́ àwọ́ wa alùgbọ́dọ̀ ayà mi yẹ̀kùnrù náà fi gbàwọ́ ìwà gbàwọ́ ìwà ìka bí ní ilẹ̀ ìbọn ọ̀nà mí ni ìnáwó ìgbà wa àwọn tí wọ́n náwó ìgbàwọ́ ì nígbà tí mo wọ́n dùn tára bẹ̀ wọ́n wá sọ̀rọ̀ ì àtìgbà tí ìnira lábẹ́ gbogbo àwọn tí wọ́n mọ́ nígbà tára bẹ̀ àti nígbà tí kò sí ẹlòmí ò òun náà fẹ́ ná kò sí gbà àwọn fún pé ẹnu tó wà náà náà jẹ́ kó nígbà ìtẹ́kùn náà rà wọ̀ láwọn fi ṣí kí n sáàmù rà èèyàn ń bá ọ̀rọ̀ kọ́dà bó jẹ́ bí ẹ̀là dàbídù là á fún yẹn pé ẹgbà èyí náà jẹ́ àbàbà wa kọ́ ọ̀bà sọ ẹ̀ sọ lórí wọ́n bá wọn ṣe ní lànà kí ọ̀bà bọ̀dá tó ọ̀bà tòun tó jọ́nà bí ẹ̀ àwọn abẹ́rẹ́ ẹ̀pẹ́ wa ìjẹ́pẹ́ tó àrẹ ẹ̀rọ ló pàpà sẹ́ẹ̀tẹ̀ tó ń tẹ́lẹ̀ àgbẹ̀rẹ̀ owó ti wá o. àbímọ bàbá aláwọ̀ tí wọ́n ṣe ẹwọ́ dúdú èèyàn tí wọ́n bá pàdé lọ́nà lọ́tọ́ wá gbé ìbẹ́pẹ wá bẹ́ẹ̀ni náà jẹ́ sí nǹkan láàrin ti ṣe láàánú ìsọ̀ wá nígbà tá a láfẹ̀ wá wọ́n sọ̀ wá àmẹ́bí wá ní àbùdọ̀ ìsọ̀nà ọ̀ sàárà tó dáa jù wà á ta sọ̀rọ̀ yíyún ṣẹ̀ṣẹ̀ ìfún ó là kò dé ìyàjẹ́ lálàáfíà ṣẹ̀rí ohun tó bùkátà sí ní ẹ táàpù ìfàsìrà wàtàlẹ́nà rìnà ìwọ́n náà bẹ́ẹ̀rù pé ti ní òdìdí kúrẹ́ yìí ó sì fẹ́ kó pọ̀ táwọn ń lọ lásìkò tí kú ti dé lẹ́yìn òdìdí rẹ̀ mọ́ táàmù ẹni sàrà àbúta ábùdọ́lù sọ́nà pọ̀ sàrà tó lóore jù ní ọba láti àsìkò méjèèjì ẹmu kẹ́kẹ́ ẹ má lọ lásìkò kan ẹ̀ẹ́dọ́gbó rẹ̀ kì í fún wọn bàbá wọn ti ní báyìí bá àdìjọ kò káàbà kí ni láìsí ìyẹn jáde jáde yóò fi kú ná fi sọ̀rọ̀ nígbà tí wọ́n wà nù rẹ̀ wá sọ̀rọ̀ àtìgbà tó kù díẹ̀ káàtó bá wà náà ìròyìn àkọ́kọ́ nù tó rẹ́lẹ̀ kejì. wọ́n ká omi ní ìnáwó bọ́ọ̀lù. àwọn kan wá wà wọn ò àwọn bẹ́ ìgbìmọ̀ mara nígbà àwọn bẹ́ẹ̀ mọ́rin ni ajẹ́tọ́ lára ìgbẹ́ ìgbìmọ̀ mara mú tó lè tó ọ̀rọ̀ ìjẹ́mẹ̀ ni àárìkò le kéèyàn orí tó lè bí nínú tó sì tó kọmọdé àti obìnrin báwọn yóò tọ́jú ẹ̀fẹ́ tó wá jẹ́ èmi ni ń kú bẹ̀ ni kéèyàn wá rò pé ní ṣe sùúrù fọlọ́ wọ̀n káàbì ní nàìjíríà ẹni tó gbé ìbínú tó gbé mọ́ra

àbí ìpèrè ìsì ìparọ́ ti ní amáyàwó òṣìṣẹ́ ọ̀rọ̀ ìparọ́ tí mo má ìyàwó sáré ọ̀gá wa àgbà olórí wa ẹni tó dáàjì nínú wa bẹ́ẹ̀ ọ̀bá wa rẹ́ni tí ó parọ́ má tí ó wá tó bá jẹ́ ẹ̀kùdẹ̀ẹ̀dẹ̀ tí mo kankan táwọn òròyìn sí rẹ̀ tí wọ́n gbọ́dé fún wa bí bí sí mo lè má gbúra ẹ̀ ẹ̀mí rí ní ó ń sọ fáwọn ìyàwó rẹ̀ tó kù látò bí mi fi àìṣà ẹ o ẹ má ní o dáa èèyàn kan nínú yín jìbìrìlù wà bá mi tẹ́lẹ̀ àti sọ́bọ́lá tó kájá bí aṣọ rẹ̀ á di ìbàbá àríyá ìfọ̀mọ́ tó ga nì pé èmi àti àìsà da sọ́bọ́lá jìbìrìlù ẹ̀ o ó sì bá mi lábẹ́ aṣọ rẹ̀ ń yọ nínú kó wá ibi tí lọ mẹ́rin àwọn tí wọ́n ẹ̀rù ọ̀rọ̀ yẹn kí ó ń tọ́ ọlọ́run lọ́wọ́ bá dé ìbọn lórí ìyàwó rẹ̀ àwọn àrètè bí kì ní òtẹ́rùn lọ́rùn gẹ́gẹ́ bí dàbàrà pé wọ́n bu ọ̀dì mẹ́mọ́ ọmọ òun oní rárá àgbẹ̀bí wa ní kí ló ló tó òní gbà tó òní sàmójúpò fún wa ó ní bí ó bá tẹ̀ wá dé yẹn kò yẹ kó jẹ́ mísírì ẹni tó jẹ́ jíjẹ múmu rẹ̀ ọ̀dọ̀ mímí èmi ni mo ń gbọ́ bùkátà rẹ̀ bàbá lẹ́yìn ó bá tẹ̀ wá omi ni ó tẹ̀ dájú náà

أن tó ní ẹjọ́ fẹ́ ìjọra arákùnrin náà tí wọ́n lẹ́yìn wọ́n wáyé wọn aláàtò ìbú rẹ̀ wọ́n yá mú wọ́n yẹ fẹ́ṣubú wọ́n yá mú wọ́n yẹ fàwù aláàbì sọ fún wọn ní kókó sàbójúkò tó wọn ṣe dé o. aláàtò ìbú rẹ̀ aníyá bí wọ́n wọ́n lẹ́kùn. wọ́n wọ́n wọ́n ìyẹn ni pé wà láàáfíà àlùmá ẹni tó lè mójúkò báwọn èèyàn ìyẹn ló fà á nínú àdúrà tí ànábì kọ́yà wa àríṣà pé tó o bá tí ń bá tẹ̀ ṣe kò ń gẹ́ ẹgbẹ́ látò ọdún ní àdúrà orí ti ń ṣe náà ànábì ló kúkú kọ́ ó sì máa ìní ìdólóore tó lè kọ́ tí ò kọ́ àmọ́ orí pé ìtó dáa tó yẹ kó òun kọ́ ló lé kí ló kọ́ kí ó ní wọ́n sọ wípé àlùdáwọ̀nà ìdájà àfúnwò lórí ìfòlà àfúà fáàtù àti ẹgbẹ́gbà ìmọ̀ta àfù ìrẹ́gbẹ̀rẹ̀ àmójúkò ó tún wá nífẹ̀ẹ́ lẹ́yìn wọn aláwòjúkò fáàtù àti mójúkò tẹ́mi náà ẹni bá fẹ́ kọ́lọ̀ wọn mójúkò kó kọ́lọ̀ máa mójúkò láti àwọn èèyàn wà láàbí náà nìyà àtẹ́bí sọ́lọ́ bá àlọ́ orin lẹ́yìn sọ̀tẹ̀ yíyù ìṣọ́ra ẹ má kàtà lágbára o ẹni tó lè làyàn mẹ́lẹ̀ tó lè lùyàn kì í falágbára ìnáwà ṣẹ̀lẹ̀ ìlú ẹni tó lè pè lálágbára orin ló ń dá lára lẹ́sà òun ìdàlùdàlọ̀ ẹni tó borí ẹ̀mí rẹ̀ nígbà tí kiri ìbínú dé pé a mo ti lérí kéwú báyìí sí ìbáṣepọ̀ ọ̀dì òǹbí tù

mo sì máa mojú kó òkú sọ́dọ̀ ẹni bá àwọn awájú ọ̀dọ̀ rẹ ní àkẹ́kẹ́ ilẹ̀ ẹjọ́ máa lọ. Wàlọ́ọ̀rù yóò ní ìpolùmọ̀ sí mi. Olówó àlá, ó ní mo nífẹ̀ẹ́ ní tí máa ṣe dáadáa, dáadáa èè, torí pọ́ pẹ̀lú ló máa rẹ̀ torí tèmi. Ó sàmójúkò fún ìyàní tèmi, bẹ́ẹ̀. Wallahu yuhibbul muhsinin. Ìyẹn pé Ọlọ́run ni mo nífẹ̀ẹ́ mi tó ń ṣiṣẹ́ rẹ̀ dáadáa bí ìgbàdí rí mi, àlùmọ́sìnù ni ẹ. Ẹni tí ń ṣe nǹkan bí ìgbà tó ń ṣe kí ni o, òun rí Ọlọ́run. Ọ̀rọ̀ hal alimtum ma fa'altum bi Yusuf wa akhihi idh antum jahilun. Qalu a in إنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يدين أجر المحسنين

tí wọ́n rí pé ẹ̀kún márùn lọ́wọ́ àpapọ̀ apapin agbọ́lẹ́gírí ẹ̀kún oníbẹ̀ dáadáa atọ́pin apá atúnjẹ apẹ́sùta akọ́wàlẹ́gírí yóò wà pín apọ̀ wọ́n ní dọ́là wo òbí tí wọ́n lè ṣe nípa tọ́wá yọ sàtẹ́lì pé ẹ mọ́ bẹ́ẹ̀ lè fún yúsùfù àwọn àwòrán yìí ọ̀pọ̀lọ́ wá sí àádọ́ sẹ́yìn yúsùfù bẹ́ẹ̀ lọ pé fúnra wọn lọ́wọ́ pé tí wọ́n kọ́ wọn wọ́n kọ́ra wọn lọ́wọ́ ọwọ́ ní alẹ́ yúsùfù sẹ́yìn ọ̀sẹ̀ tó ti parọ́ bí ìdí ẹ̀rọ lánàá àbíjẹ̀ta ẹ̀ ti parọ́ kàn bí kí nǹkan wò mo wá fi lẹ́lẹ̀ mo jẹ́ kí ó mọ̀ sáré dàrí fún Ana Yusuf, èmi ni Yusuf, wàá bá àrè ọmọ bàbá ayébẹ̀ parọ́ mọ́lànà ní kẹ́bà bí lè mọ̀ tó mọ̀ ọmọ ìyá mi ni wọ́n ti máa ń lọ bọ́ọ̀rù àlẹ́ iná àtàrí ti pin ìlú dáàjẹ́kọ́lá ó dé ti jù bẹ̀ lọ máa ń lọ bọ́ọ̀rù àlẹ́ iná Yusuf wà ní látẹ́sílìbà àlẹ́ ìkùnmùlẹ̀ ọ̀rùn ẹ̀ẹ́dùsẹ́ ìkúfin lónìí Yàtìmù wá òun ẹ̀kùn. Ọlọ́run ti forí kìí tó ọ̀dọ́ ọba tó jù ní ti báyìí wà pòlìsì lọ́dọ̀ ọlọ́run kẹrùn kéré ìṣèkan tó ga àwọn tó lè ṣe tó ga jù lẹ́yìn àwọn wọ́n yóò àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n láti ṣe ìṣẹ̀lẹ̀ mùsùlùmí. wọ́n wá oyún ìbò ìmọ̀sùlùmí. eléyìí ni ẹwà kẹta nínú ayà yìí ẹwà tó jẹ́ kẹrin lórí rẹ̀. wẹ̀lẹ̀ bí iná ilá fẹ́ẹ́lú máa ń ṣàtàn àwọn ọ̀gọ́dẹ̀rù àwọn fúnfẹ́ ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. Àwọn tí wọ́n wọ àlùjá náà tí orí àwọn tó jẹ́ pé ìbá fẹ́ẹ̀lú wọ́n ìsàdédé ṣe ìbá ẹ̀yẹn ọmọ ìsìnkè ní lè fún jẹ́ à ìgbà tó bá ti ẹ̀pà àtẹ́lẹ̀ fẹ́ẹ̀lú fara ṣíṣà wọ́n wà tí ó dá wọ́n sọ̀rọ̀ tí ó dá wọ́n tẹ̀sẹ̀ tí ó dá àwọn bọ́ọ̀lù àmú ọ̀nfùsà hù àmọ́ sábò títẹ́ ní ara wọn sábà ti tẹ́ sábà yìí lẹ́kẹ̀ẹ́ Tọ́bọ́sẹ̀ yẹ tán kí ni wọ́n wá jẹ ṣàṣàṣàwò ìgbòrò ìhìn. Lẹ́sẹ̀ kan náà ni wọ́n ti máa wá kò ní jọ ọlọ́wọ̀n tó wà lè jẹ náà nù. Torí ní pé wọ́n mọ̀ pé ọba ọba aláforíṣì ni kì í sẹ́ni tó lọ sọ pé à kí la ti wá kí la ti táwọn kan kó ṣe rí. Kí ló la ti kó èmi tún mílíọ̀n náà ní bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ فاستغفروا وأنا جوز الرجل فاتوا فاستغفروا مجرد بعد ارتكاب الذنوب يستذكر الله bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn náà ni wọ́n ṣe kí ni ni wọ́n ti yára tètè wá oríṣi ìwò òjò pẹ́ torí sáàyè ìwò lójú lẹ́rìí wọ́n yára tètè pàṣẹ́fọ́rù lè lòmò dìde wọ́n wá wá oríṣi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bá wọn rẹ̀. ẹ̀yin yẹ kí ló gbúrú wà nílẹ̀ wọ́n sẹ́ni tí máa forí ẹ̀ṣẹ̀ ìsinmi tó kọjá ọlọ́run kò sẹ́ni lè forí ẹ̀ṣinmi ní omi tí ò sí àbò nìkan lẹ́yìn rẹ̀ wọ̀ láwọn ìṣẹ́ òru ولم يصروا على ما فعلوا وهم يعلمون ولم يصروا على ما فعلوا wọ́n ò tún ní wọ́n máa tẹ̀ ìyẹn ní pé wọ́n ní máa kọ̀ntínù lórí ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀rọ bá jàmú yẹn ìyẹn pé wọ́n fẹ̀sẹ̀ yẹn lẹ́ẹ̀lẹ́ wọ́n wọ́n lọ ńlá lápòríjì wọ́n tún wá já wọ́n fẹ̀ wọ́n ò ní máa tẹ̀lé sí mọ́ wà á ń ya ẹ̀dà mún torí wọ́n mà sí ọlọ́run máa bá sí máa foríjì nínú tó ti àtúrajà àfàhàbù kútùbù sẹ̀hà àwọn tí wọ́n kọ síwà tó lálàáfíà nípa wà lẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́lám arákùnrin ẹrú kan ó dẹ́ṣẹ̀ kan nígbò wá dẹ́ṣẹ̀ yìí ó dẹ́ṣẹ̀ yìí tán ló wá rántí pé òun lọ́ba tí máa forí ẹ̀ṣẹ̀ jì ni ó wá wọ́ òun ọlọ́run ó wá òun wàkọ́lọ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà àlejò pé ẹrú mi tẹ̀lé ó tí mo ó ṣe mo ló ó wá mọ̀ wípé èmi ó wá forí sí ẹni mo ti forí jù ó ló tún padà ó tún lọ dẹ́sẹ̀ yìí ó dáadáa kò pẹ́ ó tún lọ sí dé ọlọ́ọ̀ba àwọn ọba aláforíjì ni ó tún wọ́n lọ aláforíjì kò tún forí jù ọlọ́ọ̀ni ẹ̀sọ́ fún pé kò forí jù ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ó tún mọ̀ fóònù lọ́ba bí wọn forí jù ni ó tún wá bá mi pé mi ló lè forí jù ó tún wá ọlọ́ọ̀ni mo ti forí jù nígbà tí ó jẹ kẹrin lọ́wọ́ bá lọ́tù wá náà wọ́n tààrà sọ wípé òṣèlú ìjòkun ẹ̀yẹ màláìkà ló fi ń ṣẹlẹ̀ rí a ní kọ́tùgà kọ́tù lè àrídí mo ti forí bẹ̀rù mi pàlìyà àmì àṣà mo tó bá wù ní kó mẹ́ sí ẹmọ àdìsí yẹn látara àdìsí yẹn kọ́mọ́ kó bá àrùn tàbí ní bẹ́ẹ̀ ìdáwájú dẹ́bẹ̀ àwọn ẹ̀dẹ́gidi àwọn ọmọ ìdílé aláṣùlọ́wà ìtumọ̀ rẹ̀ ní pé arákùnrin lórí ẹ̀mí rẹ̀ ó ń gbà pé kò sẹ́ni lè foríjì òun agí àti àwọn ó ń padà ìmà ọ̀tọ̀ àn ó lè jẹ́ ní pẹ́kì ló dé lọ ìmà wọ̀fọ̀wọ́fọ̀ ṣẹ̀yàtì ó lè jésù ní pẹ́kì ló ń tì í bẹ̀ tó bá ti sẹ́sán ní kábàámà ó yàtọ̀ sẹ́ni tí màmá ẹ̀ ẹ̀ẹ́dìrìtẹ́ bá ní láàrín ẹgbẹ̀rún dùnú ọdúnú bá kì í ṣe pé máa máa dẹ́sẹ̀ yẹn tó bá ti dáná tán wà zẹ́kẹ̀rù wọ́ à wọ́n ní ṣe iná. Ṣẹ̀rẹ̀ pé hàrà rẹ̀ dànù ọba lọ́sì ní forí bí à ń tó bá kábàámọ̀ lórí tó ṣe torí pé kábàámọ̀ yẹn ọlọ́run á rí pé kì í ṣe pé fẹ́ máa mọ̀ dẹ́sẹ̀ ọlọ́run pàtàkì gà fọ́ọ̀tù rẹ̀ òwúrẹ̀ ábìdì mo ti fẹ́rù di orí jẹ́rù mi ó ti ń ṣe kò máa náà pàlìyà àmẹ́lẹ̀ àṣà ẹni wọ́n ti tó bá wù. sọ ọlá ni látọ̀dọ̀ ọba dẹ́dà torí pé ti tí wọ́n wò kó tó borí díẹ̀ ní wọ́n ní o ọkàn ni ọkàn tí ọkọ̀ kọ̀ wò sọ́kàn yẹn túbà lọ́kàn òtún bá kì í ṣe àtàkùnlá alá àtàkùnbábá bẹ́ẹ̀ kọrin bẹ́ẹ̀ yẹn máa wá borí ìṣèkó tó máa kọrin oríṣi wà àtúbá oríṣi wà àtúbá òṣàlá òṣèlú lẹ́kùn tàbí tẹ̀sílì kọlù ọkẹ̀ wọ́n gbọ́dọ̀ gbẹ̀pẹ̀pẹ̀ ẹ̀rú gbọ́dọ̀ bá omi gbọ́dọ̀ jáde lójú ẹ̀ ó gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀rú gbọ́dọ̀ bá ẹ gbọ́dọ̀ rí ó sọ́bàbẹ̀sì lára ẹ̀ wípé ó ti kára náà yóò wà náà sunkún wípé kí òṣèlú yìí sí bẹ̀tẹ̀ bí tó tún bá ti kọrin sí ibi tuntun bá kọrin kò dẹ́sẹ̀ kò gbà kò dẹ̀ nílé kú oúnjẹ. ولن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. Gbogbo ẹbí bá sábò ó ti sẹ́lẹ̀ tí ò dá, àbọ̀ sábò ti fẹ́ ní ara rẹ̀. Súnmà, òwájú

torí wípé mọ́lọ̀ dúró bẹ̀ pé ó ń bàbá dàgbà àwọn ṣe kí ni kò wà ní ìsìn kó wà máa yẹ tó dùnú bá wọ́n sí máa yẹn the same thing tó túmọ̀ lánàá náà ló ṣe kí ni o ló tún ṣe the same thing tó ṣe lánàá náà ló tún ṣe ó tún pọ̀ àbọ̀ ń pè mí tó tún burú jùlọ ṣe àbẹ́yẹ̀ òfẹ́ túbá. لذلك النبي صلى الله عليه وسلم ọ̀pọ̀ àbúbáwò ṣèjì ìlọ́pẹ̀ tí wọ́n kírun tán ó ní pé kí n kọ́ ẹ ládùúgbò kan tẹ́lú òwò àdínà ẹ̀ǹdà dómìnì sọ́lá àdúrà tó lè máa ṣe lẹ́yìn tó bá kírun tán àwọn kan ní bá bẹ̀ sàháyà lẹ́gbàá tó bá ti àtàyà tán kí làdúrà yẹn Allahumma inni zalamtu nafsi zulman katira wa ma yaghfiru dhunuba illa anta àdúrà yẹn ànáyì ló bára ní ọba tó ṣe kéèké ìtọ́ bá tó tọ́ra àforíjì ọ̀rọ̀ òkú gbogbo ẹ̀tẹ̀rẹ̀ jẹ ọ́ àdúrà kan tó kù káàtà kíláàbẹ̀ àlẹ́sìnfà yóò ta kúlù bá ẹ̀mí yóò ti làkì gbogbo lẹ́kùn tó bá wọ́n ti mọ ọlọ́run fi ápẹ́ ìlú láti tó ọba lè mọ̀ ẹ́bẹ̀ tó ọ̀sìn ni wà fúnlé sí lọ́dọ̀ rẹ̀ tó sì lè wo àsìkò owó lọ́dún lọ́lá ẹ̀rì pásìkò tẹ́lẹ̀ ó sùn bá ó lẹ́wọ́ ọ̀nà pásìkò tẹ́lẹ̀ àmọ́ ẹjọ́ ó ní àwọn tó jẹ́ pé wà sí àṣàárì ní àwọn tó jẹ́ pé tó bá lọ́sìkò sàárì tí gbogbo èèyàn sùn tó máa táìmù làwọn wà pé kí ni أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العالمين الله سبحانه وتعالى ó lè já mọ̀ wípé àwọn tí wọ́n bá lè pé kọ̀ǹdíṣàn yẹn àwọn mọ́tẹ̀mú yẹn kò láríkà àwọn ẹyẹ nìkan ní jàzáàbù òun ẹ̀fà tó wọ́n fọwọ́ kò fi ọ̀rọ̀ àmójúkò àforíjì lọ́dọ̀ ọlọ́run bá wọn wàjá náà ọgbọ́n tó wá ti ni pé tó ń ti forí jẹrú òwò kẹ wájà náà tún tẹ́lẹ̀ rè àtàlìjánà kan tẹ̀dìrí tí ń sàn mímúta sí àlà àníhàárù àwọn onírànra omi ìfẹ̀mí ń sàn ọ́ọ̀lì dínà sí wọ́n máa bẹ́ẹ̀ wà ní mọ́tàlá dáadáa ẹni tí máa ṣe oúnjẹ ìyẹn ni pé ọlọ́run tó ń ní ẹni tó lẹ̀sẹ̀ tó lè ràn wọ́rọ̀ lọ́la foríjì eléyìí tó burú jù ni pé kéèyàn sẹ̀ ó wá dúó di tọ́tẹ́lì gbogbo báyìí tẹ́lẹ̀ yóò ro yóò lè ní tí ò fẹ́ ní kalẹ̀ mọ́ ìgbà ni wọ́n ń gbọ́dọ̀ jẹ́ àforíjì onígbà tí ẹ̀ṣẹ̀ tá a máa ń tẹ̀wọ̀n nígbà tí ó kún ara òye wọn. ó ní àtẹ̀wá ti dì náà náà ní ìsìn. adábẹ̀rẹ̀ múra sí ẹ̀bá láti náà kò sókun ara náà. ṣé àforíjì nù. وليس بالثورة للذين يعملون السيئات حتى ó ní tútúbá kìí ṣe fún ẹni tó jẹ́ wípé ó ń wà túbárọ̀lọ̀ ọlọ́run àgbà títí ikú ìpọ̀kàkà yóò á dé tẹ̀lú wọn. ọ̀rọ̀ ìní tuntun rà á. wọ́n ní ah, àtúbá ní ìsìn ara ti tètè. wà

ọlọ́run àdá ní túbá bẹ̀rẹ̀ tó kù. Ọ̀rẹ́ ọ̀dà tí wọ́n kọ́rí ní kòmùtúrẹ̀ ló ń fàfihàn òfin àwọn ìfàwọn búrú kẹ́yìnfàkà rẹ̀ àkíbàtò lùkà bìbì. Aláwọ̀ Sùbàánà wọ́n tààlà gbogbo ọ̀rọ̀ dára ní mẹ́rin ta kàṣíwájú júlá tún ẹ̀ṣàrọ̀ bíyà. Ó kà bọ̀ láti pe àwọn múmìnì àwọn tí wọ́n yapa lójú ogun Ohun ó pè wọ́n kí ni o ó fi pè wọ́n lákèsí pé ẹ wá foríjì ọlọ́run àti wípé ọlọ́run fẹ́ gbomi tútù sáàmẹ́bì lẹ́mì wípé má bínú torí pé wọ́n ya pa àtẹ rẹ òun ni gbogbo júlọ ẹ̀dẹ̀ kí ni lọ́wọ́ àkọsẹ́ńtẹ̀ ń tàkà áyàrí mẹ́ta látàmẹ́yẹn ó wá padà ó ní kọ́dé ọ̀lẹ́ ní pọ́bìlì kún súnẹ̀nù irú tó kẹ̀yìn lógún orúdù yìí ó ti karú àwọn kan tó ṣáájú yìí súnà ló ìfẹ́ sí ọlọ́run mi ìyẹn ní pé ìfẹ́ sí ọba dẹ́gbà nígbà míì òní sọ pé múmìnì kó bàbá wẹ́nì wẹ́nì wẹ́nì wẹ́nì ó mọ fẹ́ pàdánwò kàn nígbà lè pé lónìí níjẹ́ wọn lórí bó ṣe rí mo máa fẹ́ gbogbo rẹ̀ mí rẹ̀ ṣe rí tọ́jú àbọ̀ ní dúró àròkẹ́ ọ̀dẹ́ o níwà jẹ́lẹ̀ òun mí díẹ̀ kọ́bílẹ̀ o tó kéré bàbá àjọlẹ̀ lójú ó bàbá máa ṣe bó ṣe wù wípé kìíní kìí ṣe pé mo máa ṣe bí ó jẹ́ pé àánú lọ́pọ̀lọpọ̀ ta ní látọ̀dọ̀ òun olùkọ́dé sọ̀rọ̀ ti ní kọ́bìlì fún súnmẹ́nu ewu tó ṣẹlẹ̀ sí ilé burú rí ó ti ṣẹlẹ̀ fáwọn tó ṣáájú nígbà o màbí irun fi àrùn tí ò bá yẹ rí gan bẹ́ẹ̀ bá rí sí irun fi àrùn ẹ̀yìn ọ̀rìn lórí ìrẹ̀lọ ẹ̀rù tí mo ti dárú àlàyé máa ń rún gúrú kẹyìn àwọn òkú lọ ìyẹn ti pé bọ́ọ̀sì kẹ̀yìn yẹn ìyẹn ò túmọ̀ ní pé wọ́n látùmọ̀tán wọlé látùmọ̀tán lórí ẹ̀ ìyá ọ̀padà tó jẹ wọn fàṣírò òfin àwùjì ẹ̀rìn lórí ilẹ̀ fàǹdùn wọn wá wòye kẹ́yìnfà káàní báwo ló ṣe jẹ́ lánàá á kì bá ṣe lùkà gbìdì àtúbọ̀tá àwọn tí wọ́n pọ̀ lọ́rùn mìíràn. للناس وهدى ورحمة الله سبحانه وتعالى ọlọ́rọ̀ tó ń sọ fún atọ́tẹ̀lẹ̀ lógún orí èyí tí wọ́n dà ní ọdún kẹta nínú oṣù ṣàwàl ni wọ́n jagun ẹ aláàrin ààbá bàyánú mìíràn ó tó tẹ̀lẹ̀ táwọn tààrẹ yẹ àlàyé ni o fún gbogbo ìran olùgbàgbọ́ òdodo torí títí alábàlò ànáàtù yáà ní ìdè káfíìn ní gbogbo gbà ànáàtù yóò tilapò àlà ànáàtù àná yáà ní kúlọ̀ bá ní àdá gbogbo máa dáná ọlọ́run tó wọlé kéde ànáàtù nígbà ní a máa lo ànáàtù àwáàdà bí i àlùkùfà ànáàtù bá ní àwáàdà bí i àlùmùmínú wọ́n ní àádọ́ bàyánú nìyí náà àwọn tí wọ́n pọ̀ lẹ́yìn àlàyé wà húdá àtọ́jú ọ̀nà tí mo fẹ́ kí owó tọ̀ tẹ̀lẹ́kọ̀ lè ní ojú ọ̀nà fún kéèkèrè yìí ìyẹn ni pé wà húdá yóò máa dẹ́bọ̀ tí ó pọ̀ lẹ́yìn yìí wà mọ̀rọ̀ ìlú àtún ìwà mọ̀rọ̀ ìbọ̀ rẹ̀ yóò wà jẹ́ ìtají kí ló ń pè ní mọ́ ìbọ̀ mọ́ ìbọ̀ ni àdẹ́jú abẹ́rẹ́ ti kábì náà ká lẹ́yìn kó bí ẹ̀fẹ̀ ọlọ́bẹ̀rẹ̀ kí wà á sí ẹ̀jáde mọ́ ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run fún ẹjọ́ dáwọ́ mi fi ṣe tó ti dẹ̀ هذا هدى وموعظة لل fún àwọn tí wọ́n bẹ́ tẹ̀lé ti ojú ọ̀nà tó wù. Wàlá táyínú wàlá tábánú wà á ń túnmọ̀ àdáwò rà ìrìnkún tó mú Àdá Subhanahu wa ta'ala

ó mọ̀ pé kò sẹ́ni yóò gbọ́ yẹn síta lọ́kùn bá ti wó lójú ogun òun fọ́ ó wá fẹ́ kù yẹn sí wọn lẹ́mìí àwọn èèyàn wọn gbà mú ọ̀tà tó ń bèrè pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wọn ò gbà ipe kò ní rọrùn ipe bóòlù òjíṣẹ́ ọlọ́wọ́ ṣe fún àwọn òṣìṣẹ́ máa bẹ láláyè ẹ̀mí àwọn òbí máa bẹ lọ́rùn àwọn bó ti sọ́wọ́ ti kó láàrin àwọn kò ṣeé ṣe ọba láàrin èyí tó ṣẹlẹ̀ sí yẹn wọ́n á tẹ́lẹ̀ ẹ ẹja pa àfẹ òjíṣẹ́ ọlọ́run nínú pẹ̀sìmí kí èrò fara sí lẹ́ẹ̀sì mẹ̀rí pé ìyapa àti ànábì kìí ṣe bí ìyapa ẹlòmí o tó bá ní káwọn ṣe ìfẹ́ wàhálà ló ń ẹgbẹ́ mi o láyé fún láti ṣe yá mà ó tó sí ẹ kú o mo tó mo kú o ẹ lọ́ọ̀dẹ o má sọ pé ìwọ́dáwọ́ lórí wọ́n dáwọ́ ṣe agbọ́dọ̀ bí náà sí orí kéèsì sáwọn àwọn olùmọ́mọ́ tó pé àwọn sàábé yàtọ̀ sí wa wọ́n wọ́n láti wá lọ wọ́n gbọ́ yé jù wá lọ wọ́n wá nífẹ̀ẹ́ jù wá lọ tí mo sọ fún wa lánàá sàábé kan rọ́ àrò fún ọmọ ìṣọ̀lọ̀ mọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ sí yáàdì káàtì nìbà sàábé kan lẹ́bi ró òkà góòlù lọ́wọ́ rẹ̀ àbẹ́bùwá òkè òkà góòlù lọ́wọ́ ọkùnrin àtòhìbù tó nífẹ̀ẹ́ tí wọ́n ti tẹ̀gbà náà ẹ lọ́wọ́ ń gbà kìyàmà kí lẹ bàbá àkùnrin ẹ ṣe ó dẹ̀ ìjọba yìí ó dẹ̀ jù lẹ́lẹ̀ ní máa ń lọ ó wá sọ wípé góòlù òun ṣe ẹ̀tọ́ fún ọkùnrin àlùmẹ̀ àmẹ́kọ̀ọ́ ni fóònù àlùmẹ̀ ọ̀rọ̀ táwọn àwọn yòókù rẹ̀ gbọ́ ni bàtà tẹ̀bá ní ọmọ wọ̀ ni wọ́n ní ọdún kíni wọ́n ní ọmọ wọ̀ wọn ní a máa lò ọdẹ títẹ̀ kankan ní ọdẹ títẹ̀ gbà fáàmà rẹ lọ́rùn kankan fáàmà lọ sàǹfààní ẹni kí ló sọ ó ní kí n lọ mú ó lọ mú kí tó gbà lọ́wọ́ mi kó في تمثيل وباجتناب ما نهى عنه رسول الله wọ́n máa ń yá wa tètè a lẹ́nu ní bábá ṣe àìrún gbà ìrún gbà bẹ́ẹ̀ náà ìrún gbà ẹlẹ́wọ̀n ìjà apá ọ̀darí ànábìtì là gbọ̀dọ̀ pa lọ́kùn tẹ̀mọ̀ yẹn wá fojú lẹ́lẹ̀ lórí kí ló kàn mo bọ́ lọ́ òun tó kà wọ́n yẹn òun ni wípé wọ́n ya pa àtẹ́sẹ́ lórí ìdókìní gbogbo àwọn wọ́n bọ́lá bọ́lá ayé ju bá àlejò sọ fún wọn lọ ẹ bá rò pẹ́ lórí ohun mú jù yín lọ ẹ bá dùn omi fẹ́ wọn nìyẹn ti wá kàn wọn kó bàbà wá ojú sí wọn lẹ́mìí ká bàbà tó ti tọ̀ tá a bá tó tẹ̀ láti ẹ̀mí lógún ní kí lànà tó tẹ̀lé ọlọ́wọ́n sọ fún wọn pé. wàlá tẹ́hìnú wàlá tẹ́hìnú wàlá tẹ́hìnú ẹ ẹ̀sìn ní nǹkan a jẹ́ wípé súnà ọba adẹ́dà lórí wa èèyàn lè láwọn ṣe ọlọ́run lè mú bọ́mí náà wá ìyẹn ò túbọ̀ pé ẹni ọlọ́run pa wọ́n ìborí ẹni ọlọ́run wọ́n ìborí ẹ̀ ó làwọn yóò sọ àwọn olóògùn lónìí ṣébí táwọn sọ pé àwọn àbá àgbà ti àwọn sọ pé kò ẹni ọlọ́run níbo lórí ilẹ̀

tó a gbọ́dọ̀ torí yẹn rò pé wọ́n wa a sọ pé ká má múra amẹ́ríkì ló lè tẹ̀lé yẹn ò mú la wà látẹ́ ìmú ẹ má pé ọ̀gbẹ́ bà bá wà á ń tò náà either they love like it or not ẹ̀yìn rẹ̀ borí. Ìkúntún mòmìnir tí wọ́n ti ṣẹ̀fíà, tó bá jẹ́ pé lóòótọ́ ẹ bá nígbàgbọ́ pé torí ìṣe ilẹ̀ ní dà. Ìkúntún mòmìnir tẹ́ ẹ bá nígbàgbọ́ sí àtọ́tọ́mọ́ lóòótọ́ yín lórí ẹ̀ ní ẹgbọ́n ọ̀gá inú jẹ́. Ọlọ́run mú eléyìn wá nù yóò tó mú وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا وليعلم الله الذين آمنوا ويستخف منكم شهداء والله لا يحب الظالمين إن لم تكن قرهم káàdì ẹ̀ sọ wípé ọgbẹ́ báyìí ẹ̀yìn tí mo dé ẹ̀yìn sọ̀hábà tí mo ṣe láìkì yìí tó tí mo nífẹ̀ẹ́ yìí tó tẹ́ bàbá lẹ́bí yìí tó nígbà míì àìbá àmà ẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹmùsẹ́sì kùn kọ́ra kùn ọgbẹ́

Tíkàlà àyà Allah fún wọn ní ẹ bá ló jẹ́ tíkàlà ọjọ́ ayé ìgbà yìí bó ṣe wù mí lòun ṣe máa ṣe wọ́n lè kọ́ àrànṣe báwọn kan lónìí kí ni ní kọ́dà kejì wọ́n lọ́la kò tí òde lẹ́yìn àmọ́ tó bá láàrin wa no permanent. Márùn-ún rẹ̀ ọ̀pá ọ̀gbìgbà yóò rí ni kò tọ́ sí ọ̀pá àgbà. Ẹ̀sẹ̀dẹ̀ àwọn obìnrin wa, wọ́n máa fẹ́ kó sábà jọba ìlú. Ó sábà jẹ́ kí ni, ó sábà bá. Àwọn òfẹ́ tó Mo bá wà lẹ̀ láti kí ni, lẹ́ẹ̀ Méjèèjì wọ́n tẹ̀lé ra wọn ní. Títà ìyáàrùn lùgbà wíwà àrìnà náà. A ti sọ pé gbogbo ọjọ́ ayé gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ó tàkìtì lánàá, ó tún lè ta lórí, lára ó lè má rí ta lọ́la. Kò sí mọ́lá òun ṣe yí. Ìyẹ́ òkè túmọ̀ kẹ́ni ìyẹn má tẹ̀lé ọlọ́run. A ti dẹ́ àlù. Òyú ẹni yẹn kúrò níbo àgbo ìjẹni ọlọ́run tọ́lá, wọ́n láti ṣe wòlíì èyàn kẹ́kọ̀ọ́ fọ́ wọlé sí lánàá kódà tí wọ́n tún fọwọ́ ra wọ́n sì ń lọ èyàn kẹ́kọ̀ọ́ ti fọ́ wọlé sí ìjà ẹ̀rin ẹni ò délé kó tutù wọn ò lè fà sí ọmọ ìjẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáná yìí ṣe pàtàkì àtàkì làwọn tò ní wá kiri ó fẹ́ bàmà padà ó fẹ́ bàmà padà àní sáàjẹ̀ wọ́n àti wá nínú ìsáàjẹ̀ ọmọ ọyá ẹ̀rọ̀kọ́ ẹ̀sẹ̀ wa ẹja ṣe abúlé ọmọ ìsàlùpá ẹja torí kiri torí kéjì ebi kò ti ṣe ọlọ́run

àwọn adájọ́kẹ́ ìdúró ń gbàgbé ọkọ̀ sábẹ́rẹ́ ni ọlọ́run tí ọlọ́run máa ń gbẹ̀yìn bó o bá gbọ́rùn báyìí ó ní rọ́kìtàtì dúnà rọ́kìtàtìk ọrùn mi ń bẹ níbi tọ́rùn rẹ wà tí ìdábàbẹ́ gba báyìí yóò yà bá tèmi ní tòmí bá tiẹ̀ ìyẹn ni pé àwọn mẹ́ta kẹ́kẹ́ dúró ni wọ́n rò pé ikú tí ó bá pàṣẹ nìkan ábàdí ni ọ̀rọ̀ ọba rẹ̀ wì ń tó bá mú ọkú òun rí abẹ́rẹ́ bọ́ọ̀lù rẹ̀ tù àmẹ́dínì tó wọ́n dúró lèyẹ́ àlànà lẹ́bí na àmẹ́nu ìfà bá ti ní ike káde olùgbàgbọ́ òdodo lèyẹ́ àlànà lẹ́bí na yẹ́sùn àlàmù náà jẹ̀zẹ́tì àdá mo fẹ́ mọ àwọn àwọn oníwó lè ṣe sùúrù lórí ìnira tó tàbá mú wa àti náà tí wọ́n ti nù àti òun náà nù àwọn àti òun àti gbọ́dọ̀ látẹ̀mọ́ra tá a tí ò bá gbígbà lónìí tí ò bá gbígbé lónìí á ti tún wa mú

wọ́n sì gbà pé bí sẹ́ńkà òní òdì tẹ̀lẹ̀ nù kí ló yẹ kí wọ́n ṣe ìpínlẹ̀ ẹ̀gbọ́n Màláìrí àtàbí ẹ̀wà sọ pé ara àwọn jọ òdélẹ̀ nílé, ara àwọn fà ẹjọ́ sáré lọ wò wọ́n ń gbà í lọ. Náà, ọ́lì tèmi ìdá ọlọ́run tó lè rí tó mú, níjọ́ tó pàdé rústùm tó jẹ́ balógun àwọn róòmù níjọ́ náà ẹ̀ẹ̀mọ́ tó sọ fún mi ó ní ìyá rústùm ó ní kí ní ṣe yín náà ó fẹ́ rí ẹ lérò bá kéré bóyá ẹ̀fọ́ àbẹ́ ní nǹkan ó ní láàrú ló hẹ́gbò ìmọ̀ ò àwa nífẹ̀ẹ́ tú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣe kí ọtí ẹ̀kẹ́ ìwọ̀n sọ fún ẹ̀ pé tó rẹ̀ kú mo bí wá kiri

àbá kí wọ́n ṣe ń jẹ èyí kúlẹ̀ ẹ̀jẹ̀ èyí wọ́n lè kúlẹ̀ ẹ̀jẹ̀ náà. tó àwọn èèyàn wọ́n ti ta tán torí pé kì í ṣe pé ẹ̀rù ayé ń pa wọ́n bẹ́ẹ̀ bóyá tó wà lọ́wọ́ wọn àti tó ń gbórí ẹ̀mí wọn lágbára púpọ̀ eléyìí ló ń bẹ lọ́rẹ̀ lẹ́ ọ̀sán ara wípé àwọn fẹ́ pàdé olóhùn ìyẹn tẹ ìgbà ní kún. ó ní wọ́n mọ pípò yẹn ṣe tó lọ́rọ̀ ọlọ́run àwọn táà ní wẹ̀ àníṣe kí ni àní n'iwe wọ́n àní ní ìsìnwọ̀n lára àwà tí wọ́n ti bí sábà tí wọ́n fẹ́ sí àwòrán ìṣò àdá nígbà tó ń gbé àwọn tí wọ́n kú lọ́pọ̀ orúurú fẹ́fẹ́ wọlé àdábì ní kàfínú bí ìsọ̀rọ̀ lẹ́yìn yìí ẹ má ju aṣọ yẹn kúrò lára wọn ti gbọ́dọ̀ fẹ̀jẹ̀ tó wà lára wọn. fa ìnà rí àdára kọlù ó ní òórùn ẹ̀jẹ̀ yẹn yóò ṣe é títú aláàrẹ̀ méjì sí gbàlẹ̀ jẹ́lẹ̀ láti máa mọ̀ ọ̀ṣẹ̀ yìí bí mi. wọ́n pàdé ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ̀sùn wọn lẹ̀ bá wọn. ọwọ́ ṣe mass grave fún wọn nígbà tí wọ́n pọ̀ wọ́n wá rò pé tá a bá dá wọn bẹ́ẹ̀ tàrí kọ̀ọ̀kan tàrí kọ̀ọ̀kan bóun ni àgbà ọ̀làdó kó ni wọ́n ti wọ ànábì wá ní ẹ̀wá fọ́sì mú akẹ́rọ̀hún lè kìtà ìlà aláwọ̀ àtúwárò ti tẹ́tẹ́ ànábì ti mọ sálábò kùránì ilé ó ní ẹ̀wá òtẹ́ láti gbẹ́ láàbì báyìí tẹ́lá tó wọ́n pọ̀ àwọn tẹ́ kọ̀kọ́ máa gbé síwájú àwọn tẹ́ bá mọ kùránì ìka ní kọ́kọ́ sì mẹ́ta ló bí kò sí kẹta tó padà wálé nínú wọn àwọn rẹ̀ tí wọ́n rò pé bóòlù àwọn òṣèṣe kí ni àwọn òṣèṣe púpọ̀ láti pé káàlù bóòlù abẹ́ṣẹ̀ sẹ́yìn pé àdájì ẹlákùn mo sáré fẹ́ yàgbé kan so tẹ́lá ti débẹ̀ nínú ọgbà yẹn báwọn ẹ̀sọ́ fúyà ní báyìí káàlù kú yọ tẹ̀dí ẹ̀dí ẹ̀nà pé èmi ń lò kú lórí lọ́rùn ìdẹ́gbẹ̀ ẹ̀sọ́ jáde lẹ́nu káàlù kú wọn ṣe báyìí ẹnu tí alábẹ̀rẹ̀ ẹ̀ ṣe rọ́bì ọmọ ẹnu àgbà ọlọ́mọ báwọn yẹn bẹ̀rù arákùnrin yẹn wọ́n ní sàǹgàrù báyìí ni wọ́n ní sàǹgàrù báyìí ni wọ́n ní sàǹgàrù báyìí ni àwọn yẹn mọ̀ pé àwọn ọmọ rẹ̀ ló ń ni ló ń wá. wọ́n ní wọ́n béèrè pé lágbájá ìyá mi bínú ọlọ́ọ̀ni tí wọ́n gbogbo lọ ó ní alhamdulillah. ó gbà tó ń lọ ní ọlọ́run ní kó náà alhamdulillah. wọ́n sáré tó bá wọ ààrẹ ọmọ ogun lọ láti pàdé wọn tó dáa lókù bẹ́ẹ̀ lọ sáré ní tí ó wá nígbà tó rí àlẹ́gbọ̀n Muhammad ó ní alhamdulillahi rabbil alamin àwọn ọmọ tó lọ wo tó tí ó bá wà lálá yìí. وَأَتَكَرَهَا مِنْكُمْ شُهَدَاءَ Mo àwọn àwọn oníwọ̀n ìpò tí a ní ó máa yẹ́sẹ̀ kíkà ní kó tù dáadáa ó máa wú òfin kò ní sí ipò mẹ́rin tó lè tó dé òfin sójú ọ̀nà tọ́lọ́ á kì í fẹ́ kálí ìlú wàlí ìbànújẹ́ tó bá sọ́dọ̀ ọlọ́run gbogbo ogun tó lọ pátápátá ó tó gba ìfẹ́ àwọn àtìmọ̀ tó gba ìfẹ́ kò sí kankan tí kò mú nínú rẹ̀ kò wá sí kankan tó bẹ̀rù sí bá ìyá ọmọ náà ta ara àfihàn ṣe nígbà tó kù sórí bẹ́ẹ̀dì àwọn sàhábà ní máàmì mori ìfì ìdábàlìkì kò sí agbègbè kan rẹ̀ ìlà wà bí mọ́ọ̀rì rọmì ní àwùjọ ìfẹ́ ìmọ̀ ẹbí ti sá ọkọ̀ ní àbíkíní àbí àdàpọ̀ torí ẹ̀kún ó wá ní èmi ọ̀wà kú sórí mo tún ìjẹ́ ibi tó ó lé títí pé wà kú sórí wípé gbogbo ẹni tó bá jẹ ọlọ́run ṣàhádà pẹ́pọ̀ òkú sọ́dún kí ni o lójú ọ̀nà àtọ́lọ́ wà láwọn máa bà á láàfin ọ̀ṣìkì bọ́dà tó bá padà kú sórí bẹ́ẹ̀dì ọlọ́run ni ẹ kà sí pé kú sójú ọ̀nà ẹ̀sìn. Wallahu la yuhibbu adh-dhalimin. Allahu subhanahu wa ta'ala ó ní ó ní àwọ̀lì ní kéèyàn wá bá mi lálábò sí ó wá bá mi lẹ́ni tí ó mọ̀ ní lọ́rọ̀ tẹ́ bá ti wá bá mi tẹ́mà tó ní lọ́rọ̀ nínú oúnjẹ gbogbo nǹkan ẹ̀fì òkú lẹ́lẹ̀ gbogbo bí ó mú olóògbé báyìí وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين وليمحص الذين آمنوا ó ní mo fẹ́ kí ọgbẹ́ ó bà yín àwọn tí ò kú ọgbẹ́ tó bà wọ́n yẹn ọlọ́run ní tí mo fẹ́kọ̀ bẹ́yẹn ṣe ni pé mo fẹ́ fi kọ àtìṣe wọn rẹ́nu lùmọ́ ìṣọ̀ lùmọ́ ìràhùn àtìṣe wọn bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ jáde lára wọn mo fẹ́ fi fi ọgbẹ́ yẹn ni ìjọ mi tó tẹ̀lẹ̀ tára yóò mọ̀ pé ojú bá fi ń rò lọ tó ti ìbọn tó bá yẹn lórí bẹ́ẹ̀ tó bá ní mo lórí kí lè rí ọmọ jáde mẹ́rin àtẹnigbọ́wọ́ kí ọwọ́ yẹn ò tí ì tó ò tí sí àgbá tí wọ́n wá yẹn nítorí pọ́gbẹ́gbà ni àdítorí pọ́gbẹ́gbàtò orí pọ́sọ pé ó fi ọlọ́run tó kíni ó rí rẹ̀ wọ́n lẹ̀ bàbà sókè náà lábẹ́ gbà ọwọ́ sí làbẹ́ tí ó bá náwó ẹ̀rọ ẹ̀rọ bára ẹ̀rọ ti bá àwọn tí ọwọ́ bá bẹ́ẹ̀ wà ló ń kà adẹ́kọ̀ gbogbo ẹni tó gbọ́ bẹ́yẹn gbogbo wọn nìyó máa ń ṣe sọ ọlọ́run yìí ti kó àtìfẹ́ wọn lẹ́ni ويمحق الكافرين àwọn tẹ́rí tí wọ́n kú nínú wọn àwọn ọ̀rọ̀ wọn ò sí àbàyọ ọ̀rọ̀ wọn gbọ́dọ̀wọ́ ìmẹ́ni gbogbo náà lè ṣe ìyàmà hákù ihe ò rí bá gbogbo náà ti pátápátá ti bàjẹ́ نعم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين الله سبحانه وتعالى الإسلام تقول لي إذا كانوا obere o kò sí lẹ́gbẹ́rẹ́ parí. ẹgbẹ́ ìdáhùn bá wà kọ́lé ìdòwò lábẹ́ fáànù bá tẹ̀lé lábẹ́ fáànù báyìí àwọn ọmọ sọ pé ọlọ́run bá tó súnmọ́ àtẹ́lẹ́ ìdá bá rẹ́gírí bá rẹ́gírí àgbẹ̀ta ní ẹlẹ́rẹ̀ kò ní ìrẹ̀lẹ̀ ẹlẹ́ a bá lánàá o torí kò òní aláwọn ọmọ obìnrin kan ọlọ́mẹgẹ́ ni wọ́n wọ́n wá wọ ìjáàbù pẹ̀lú canvas àkàkẹ́kẹ́ ah, mo pé ẹ̀rọ tí àwọn eléyìí ló ń ṣe wọ́n ní ah, ìbáwọn rí báwọn obìnrin náà lọ́rùn àwọn kí àwọn ọ̀nà tí lè ń bà wọn àṣẹ ń pa fún wa nínú àwọn ọmọ wọn ká pé tó bá jẹ́ tó obìnrin tó bẹ̀rẹ̀ kẹ́sà wo ìjà ara wọn níbi bá àbára wọn ń kó orí ẹrẹ bí ọ̀pọ̀ àtọ́yí a ń kó orí tó ti é wọ́n kó orí àwọn ọ̀n tó tó lálẹ́ tó táàmàwẹ̀ táàmàwẹ̀ wọ́n tún tí

ولما يعلم الله الذين جاهدوا منكم قل لا يبسي الله ما وتون سيبانو يسمو àwọn kan ṣe bá àwọn kan náwó àwọn ló ṣe pé ya ọ̀rọ̀ náà ń gbélé ẹlẹ̀ ẹ̀rá ní ẹ̀bá màbá lọ àwọn náà ń jẹ pẹ̀lú ara ẹgbẹ́ gbólé ànábì ògbólé òdé kíni òdúólé òdúó ẹ̀ẹ́dẹ́gbàmì lórí agbábọ̀ ọgbọ̀ kámẹ́rà ẹ̀ẹ́dẹ́gbàmì ọgbọ̀ kámẹ́rà ọ kárẹ́rà bò ẹgbẹ́ kárẹ́rà bò bẹ́ẹ̀ náà ló kú káwọn gbà mí ọ bụ ọ ọ̀bùn kárẹ́rà ọ̀bùn ọ̀bùn ẹ̀sìn rẹ̀ ọ̀bùn ọ̀bùn ẹ̀sìn lọ́wọ́ rárá kọ́lá ndị mẹ́tẹ̀ kárẹ́rà náà kó jẹ́ sọ́tíláìtì tàwọn ndị wàlámà yàmàlẹ̀ lọ́rùn lẹ̀bí rẹ̀ dáàdù nìkù mọ́ pa àwọn tí wọ́n ń tẹ wàhálà lórí ẹ̀sìn yìí. wáyà àlàmọ́ sọ bíi. mo wá gba àwọn tó lọ́dẹ bí ọgbẹ́ tí ń tẹ̀ wọ́n wọ́n lè ṣe sùúrù lórí ẹ̀ tí bá wọ àwọn kan wọ́n rò pé àlùjẹ́nà àtàwọn àtàwọn eléyìí tẹ́sì kankan náà sì yóò tẹ́sì kankan náà ni ó tún mọ́ kó yàtọ̀ ó bọ̀rọ̀ yàtọ̀ ni kíláàsì wà nú ẹ̀ àwọn àbọ̀wọ̀ fẹ̀ kíláàsì bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní sílẹ̀ ní ìrìn ìgbà fún báwọn àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ bàbá àwọn ẹ̀jẹ̀ tí tí nà nìkan náà wọ́n wọ́n ni

أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أوأتلكم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم أم حسب Mọ̀sẹ́dùnmù ìbàṣáà àìríwá ìlú ìpara kí wọ́n torí ẹ̀sìn, wọ́n pọ̀rọ̀ wọ́n fi àjẹ́ wọn, wọ́n kò lè ṣírù ilẹ̀ fún ìmọ̀ wọn, wọn ò jẹ́ kí àwọn ẹ̀yà wa kan wọ́n pàtẹ wọn ò jẹ́ wọ́n sun lé lórí ọ̀sẹ̀ kan nílùú tí wọ́n ti dọ́nà lọ́àdì àwọn akẹ́kọ̀ọ́ ń ìlú tó lọ́àdì pé èyí wọ́n lẹ́yìn náà lọ́ọ̀dà ẹ̀yìn sunlé wọ́n jẹ́ wọ́n sunlé àwọn akẹ́kọ̀ọ́ ń nítorí tiwa kò ní lọ́ra wọn. Màtí wọ́n tún wọ́n gbà bá حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله nígbà wá wọ́n ni wọ́n ti débẹ̀ bá wọ́n ni wọ́n ti débẹ̀ bá wọ́n ni wọ́n ti débẹ̀ ọlọ́ọ̀bà aláàdé tẹ́lì ìdèdè ilẹ̀ ṣe ni ọlọ́dẹ̀ ni ẹbí lẹ́lẹ̀ àtẹ́yẹkú lọ̀rọ̀ ṣùn òjíṣẹ́ wàtẹ̀bí bá ẹ̀rẹ̀nù àtàwọn olùgbàgbọ́ òdodo màkà lẹ́sùrùwà ìbára abẹ́rẹ́ ọ̀dẹ̀ àwọn ọmọ ti kó abẹ́rẹ́ ọ̀rọ̀ mi. ara iná sọ̀rọ̀ wọn ní kọ́lí. àwọn akẹ́kọ̀ọ́ òṣì jìnà sí mọ́nì ẹ má dára ẹ láàmú ẹ lọ súnmọ́ àwọn oúnjẹ ti lọ lówó. ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه فقد رأيتموه وأنتم تنظرون ولقد كنتم القرآن وانتي بعد بين خيرا نبع بقوي ولقد كنتم أي مؤمنين تمنون الموت ẹgbẹ́ ìsọpá ẹgbẹ́ kú ni ẹbí ń bẹ̀rù ẹ̀yìn àsọpá bọ́lá bá tẹ̀wá lórí láàrin ìjọ ti yá bọ́lá bá tẹ̀wá lórí láàrin ìjọ ti yá tàmẹ̀náwó lórí mọ́rùkà ní kọ́bìlì ọ̀n tẹ̀lẹ̀ ọ̀hún bó tó Fàkọ́rọ̀ àìsù múùkù ní ìsìn ó bẹ̀rẹ̀ sí. Wà á ń tún jẹun lóòrò. Àwọn ń retí ẹbí wò bájọ ọlọ́run ṣe ń tẹ. Lóòótọ́ ta máa ń retí wípé gbogbo tó wá ṣẹlẹ̀ ní ìbá àṣẹlẹ̀ àrùntí ọlọ́run òde. Ànábì ni ẹ má sì torí rẹ̀ tó pé ẹja dá wà lálẹ́. Wọ́n mi yóò dá wà lálẹ́. Hmm, Àìpà. Òun lọ́pàá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn clean on part of what? Certainly, ìṣẹ̀lẹ̀ a tó yẹ kí wọ́n bá ṣẹlẹ̀ ó wọn lẹ́kì ní wọ́n lọ lọ rí lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta wọ́n lé ẹni tí wọ́n lọ́wọ́ lórí ni wọ́n á tún sọ gbogbo gẹ̀rẹ́ ìrìnàjò so ìyá túmọ̀ yìí pé àdábìrin látàkà láti náà wò sọ ẹ bá wà gbèrú ọ̀tá o àmọ́ o tọ́ta bá wá lọ wá fún ara rẹ̀ tó ti fásitì mùtú wọ́n wọ́n وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين a rí pé ẹgbẹ́jọ́ kọ́lọ̀ ọba aláwọ̀ sọ̀rọ̀ tí ń sọ fún alátàárọ̀ yẹn ó ti mọ bọ́rọ̀ yẹn ṣe tóbi tó lọ́kà ọmọ mi ní ó mọ̀ pé wọ́n sọ pé ànẹ́bì kú ọkà ọ̀rẹ́gbẹ́ kí ni ó ti gbọ̀gbẹ́ àwọn ẹ̀gbẹ́ tí ń kú sára gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sábà wà kan sọ fún adétẹ́ńdé òye pé lẹ́yìn sábà kú nígbà míì àwọn tó tara rẹ̀ kú sáyé wọn máa ń pọ̀ àwọn bẹ́ẹ̀ ni àwọn akọ́kọ̀ ti kú ẹ̀ẹ́kẹ̀ẹ́ ni wọ́n dárìn ni

òjíṣẹ́ ni o ǹgbọ́n ọ̀fẹ́ ti júmọ̀ ẹ̀sọ̀ fún wa ní wípé ìmáwù ọ̀ṣun kàbá kìlá ti rú so òjíṣẹ́ ni gẹ́gẹ́ bí àwọn òjíṣẹ́ tó sáré bóyá ojú ni bí wọ́n ṣe jẹ́ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ fáwọn òjíṣẹ́ tó sáré lórí kalẹ̀ fún náà kò tẹ́ ẹ̀rọ òjíṣẹ́ kan tó wà láyé mi fè wọ́n láwọn tó bá jẹ́ pé àìkú láyé o àbábá Muhammadu àbábá Muhammada ọ̀kẹ́ mẹ́rẹ̀fàlẹ́ kàájì àwọn òbá kàláyé má tàwọ̀rẹ́ tàbí múúsá o èjì ìlàbí nípa gbàgbọ́lá ìdára òdà alùpọ̀ àrùn oúnjẹ ṣan àwọn bàbá ló dára bá àwọn àwọn ìyá rí pé táwọn rí ìdẹ́fẹ́tẹ̀lẹ̀ sí Muhammad ìjà àwọn ọ̀pọ̀lọpọ̀ alájọ́ ó ṣe wàhálà Muhammad kọ́lọ́lẹ́sì kọ́lọ́lẹ́sì ẹ àbá àtàwà tó àná tí ọmọ mọ́ àdúgbò jìnnà èrò bá ti ti la bàbá tó wá bí ìrò sí lásán àdúgbò jìnnà lẹ́yìn rẹ̀ ah, ẹ mọ̀jà àwọn ènìyàn tí tù mí ní sọ́nà tí tù torí pé àbá wa sọ̀rọ̀ ọ̀tọ̀ kú ó bá wá kú wá ní kíni nígbàwọ̀ obìnrin rẹ̀ ọmọ jẹun nígbàwọ̀ obìnrin rẹ̀ ọmọ jẹun nígbàwọ̀ òṣìṣẹ́ ọmọ gbowó ẹni ó kú bẹ́ẹ̀ sanwó oṣù tó lọ

abẹ́ mọ́ọ̀n mọ́ọ̀n tani sáàbí àti mọ́ọ̀n ni wọ́n ṣe àti mọ́ọ̀n silence ìdájọ́ kàrẹ́ alátẹ́rọ níbo ònà kèfè rí nìyẹn ti di mọ́ọ̀n àti kílẹ̀kù àti gẹ́gẹ́ àádọ́rùn àwọn tó pọ̀ gẹ́gẹ́ ni wọ́n tẹ̀ bá àwọn tí wọ́n ọ̀rọ̀ wọn ti máa lọ wọ́n máa Muhammad ọ̀gá àgbà ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí jù lọ lórí ilẹ̀ ló kúrò tó bá ikú òun tó tẹ̀lẹ̀ láwọn tó sáájú ẹ̀ ló tẹ̀lẹ̀ tóun náà. ilá ọ̀rọ̀ kọjá kọlẹ̀ mi ń kọbẹ̀ lè di òru sí. àwọn òjíṣẹ́ tó pọ̀ ti gba rẹ̀ ẹ̀rọ ló ń tẹ̀yìn ábàáyín mẹ́ta tó bá kú sí olé. Ìmá ta àwòrán pé ó kú sórí bẹ́ẹ̀dì látọ̀jú e. Àwọn kùtìlà ó rọrùn kí wọ́n parí ọmọ ẹnkọ̀ láti tún máa lára àpọ̀ ìkò ẹ̀ẹ́kọ̀ pé ẹ̀ṣẹ́ máa rí ẹ̀ẹ́kọ̀ ìyèbà rárá ò tẹ́ bá pọ̀ ìyèbà ẹ̀kọ̀ ṣe wá rí ni o ajẹ́bẹ̀rún ọmọ rẹ̀ ń tẹ̀ ẹ̀ṣẹ́ lọ́nu Nàám. Wọ́n máa ń yan kọ́ ibẹ̀ àlà àpìbẹ̀ Fàlàyé ìyàwó lọ́wọ́ àṣẹ ìta. Ilé olóko ni wọ́n pọ́n kẹ́kẹ́ nínú ẹ̀sìn ọlọ́run. وسيجزي الله الشاكرين gbogbo ẹni bá lè máa dúó lójú ọ̀nà ìtọ́lọ́run ọlọ́run ìfẹ̀lẹ́sà tó bá lè máa tẹ̀sẹ̀ lọ sẹ́ẹ̀kì lílà ní àlàyé ààrùn yìí gbogbo ẹni bá lè máa tẹ̀lé ń ṣe kí á èèyàn ló kú rẹ̀ abẹ́dà òkú káyà yìí ó tó bẹ́ẹ̀ gẹ́ nítorí àtẹ́bí ìṣúwọ́ ọ̀ṣẹ́ kẹ́mọ̀ tó ti káyà ìfún ó dúró náà wọlé kí ni àkọ́lù wa dọ́dà ó dápọ̀ àmẹ́bì lẹ́ẹ̀mẹ́rin ní ọ̀pọ̀tán ẹgbẹ́gbò wà máa mọ̀hànmàdù ìlà ọ̀ṣùlù pọ̀tàkàlàtì kọ́bìtì ọ̀ṣùlù ما كان محمدا على أحد من رجالكم ولكن وآمنوا بما نزل على محمد وهو الحق من ربه محمد رسول الله ọ̀nà mẹ́rin ti dáa pọ̀ rẹ̀ mẹ́rin tó wá bá pọ̀ rẹ̀ ó ló ń fi òṣìṣẹ́ pẹ̀lú rẹ̀ ní

ní òkè rádìsì tí mo fẹ́ ká tí mo rí táwà bá àtìgbà tó pọ̀ bá ń rí wọ́n ní àkẹ́kọ̀ọ́ àṣàhádò sólẹ̀ àbúdáwò lọ́sẹ̀rì mi wọn ní sáré wọn ní nàìjíríà wọ́n àṣàhádò mọ̀tàní ahmed wà dàrọ̀ mí àtọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n àṣàhádò Al-Bukhari wa Muslim ọ̀gá àgbà méjèèjì o, o

كفي أو دفع رسول الله بثوب الإحبر wọ́n ti dáṣọ kábà nẹ́bì bẹ̀rù òtí rẹ̀ tó ti ẹ́ wọ́n ò bẹ̀ tí jì bèlè bọ́ọ̀lá ló ti torí wọ́n rí òtí rẹ̀ ó wá wọ yàrá rẹ̀ wá àìṣà náà wà káṣàfà àwọn wájú iye kẹrì yìí ó wá sí aṣọ lójú ànẹ́bì sọ̀rọ̀ wá wà ní tẹ́lẹ̀ òsọ ni tí wọ́n sọ àjẹ́kọ̀ọ́ náà dárò sí bọ̀. ó wá sí àtọ́lójú rẹ̀ báyìí ó wá rò pé áá lóòótọ́ lọ́rùn yìí. bàtà bá ara àwájú yìí ó wá kíìsì wájú rẹ̀ báyìí fọ́ọ̀rẹ́ rẹ̀ báyìí ó wá kíìsì rẹ̀ ó mọ̀ wá kíìsì rẹ̀ ó ní tí tàháyà wà méjì dàn èèyàn kan ò dá láláyè àtòkú tó tó rẹ̀. ó ní lọ kẹ́rẹ̀ lọ́wọ́ bọ́ bá jẹ́ ikú tọ́ba adẹ́ta kọ fún ẹ

ló ó wá ní ìyá ó mọ̀ lọ́wọ́ aláàrí fi ṣe sùúrù jòkó díẹ̀ à ó mọ̀ lọ́wọ́ pé ọ̀rọ̀ tí mo sọ yìí sì kan àpáàrà ìta ẹ̀ tó tí mo sọ mo bá àárẹ̀ òkú ẹni tí ń bájẹ́ àbábí kan bá rìn sọ̀rọ̀ lọ ni wà á rọ́pọ̀ sọ àárẹ̀ tú wọ́n lọ àwọn òbẹ̀ kiri àwọn sì mọ ọba tí àbá ti kí ẹ̀rọ tó kọ fún wa olùwàmọ́ Muhammadun ìwòlà rọ́sùlùm kọ́lẹ̀kọ́lẹ̀ mẹ́rún kọ́bẹ̀lẹ̀ ìrù rọ́sùl àgbàbì tẹ̀rí òjíṣẹ́ ni òjíṣẹ́ olú rẹ̀ ti gba wájú ó ti sọ fún akó lè kú báyìí ó lè sọ fún akó wọn lè pàjọ omi tó tó lọ kò tó bá wá kù yẹn omi ìkàtọ̀ bá tẹ̀sẹ̀ náà máa ń ká àná yá àbúrò Muhammad ẹgbọ́n o ẹ má dá lóhùn o ẹni bá jẹ́ pé Muhammad bá ń sin fàyínà Muhammad kọ̀ọ̀dùmáà ó ti kú àbábí lè gé mi ó bá announcement on farm tó bá wọn kánà tí ń dàbà ọdún mẹ́rin ó ti kú wọn gánà yà àwọn ọmọ wa àmẹ́ni tí wọ́n fi ọlọ́ fàyín lọ wá ayò láyẹ̀ mú ọba àlàyé tí ó dégbé ní kí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ tó mọ̀ ó ní ẹsẹ̀ ní bẹ̀rẹ̀ sí ń gbà ó wá dàbí pé mi ò gbọ́ àyà tó kà yẹn mi ò gbọ́ rí ó lẹ́sẹ̀ mi ò lè gbé mi ó nígbà ẹ̀mọ́ tó wà sí àdájú ṣe kí ni kò sí wọ́n ṣe. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ẹwà mọ̀lára o púpọ̀ mọ̀rọ̀ ilé ní dáadáa kẹ́sọ pé àdájú ọ̀tù ọ̀dẹ́gbẹ̀ kẹfẹ̀rí òkú pa ó padà ó padà kẹfẹ̀rí òkú kí ni wọ́n òkú pa torí náà wà máa káàrẹ̀ ilé mẹ́sìn àìdá wọn tó òun ni àbí kì í sóhun ọ̀pọ̀ ẹ̀mí kan ẹ̀mí kan ò ní kú ò láyé ilẹ̀ bí ìgbìnlẹ̀ àyà àti kọ́rọ̀ wọn fi yọ̀ǹda sí ìyọ̀ǹda nìkan kọ́rọ̀ yóò mọ̀ sí yóò kọ́ yóò tó wá gẹ́gẹ́ ni yóò tó wá ní àsìkò tí mo fẹ́ ni tó wá lásìkò tí mo fẹ́ ni yóò tó wá gẹ́gẹ́ ni yóò wá orí abẹ́yìn tí bẹ́ẹ̀ ni mo bá fẹ́ ìlú kò ìdáàbà mú àjálà ah, ó ti kúkú epo ní olùkúlọ́gbà ìpè ọlọ́run òkú àkókò ìkú tó wáyé pé ọjọ́ tí òpin kò dé kíni ẹ̀fí lára balẹ̀ kò sí ìkú èèyàn ń gbà fún omi kúkú ọjọ́ rẹ̀ ò sì ní pé ó wá sọ pé lọ wà mẹ́ríkà mẹ́rin náà sí ara ló ń sọ fún ara ẹ̀mí kan ní kú àtàmúta ilá ịla ọlọ́run lọ́kùn náà dá ìbìlílà ẹ̀mọ̀lẹ́gbà tí wọ́n lápòrò mọ́ọ̀tì yóò báyọ̀ ọ̀dá rí elágbájá ìgbóòrin àtìkò rẹ̀ ti gbẹ̀rẹ̀ ọmọ bí ìbìlílà ìyọ̀dá gbọ́dọ̀ wà mo ọmọkùnrin tó ṣíwọ́ níbi ogun ìjáàbù yẹn اللهم ارحمه واغفر له اللهم ارحمه واغفر له وثبته يا ارحم الراحمين وخير الغدر èèyàn ò lè ṣáájú àsìkò tó lọ́nà kò múra kóòrùn ọjà swẹ́tà lọ́wọ́ bóòrùn kan sọ́rọ̀ ẹ̀jọ́ tó tutù ni ọ̀yẹ́ mú bẹ̀rẹ̀ swẹ́tà lọ́wọ́ kò lè gbé ẹ́rìtì lọ́wọ́ bẹ́ẹ̀ bá bọ́ mú nǹkan kan lọ́wọ́ òun ọlọ́run kò mú ẹ́rìtì lọ́wọ́ tó lọ́tọ́ ó bẹ̀ fà á ó fà á kìí ṣe pé ó kọjú sí wọn ó fà á tó ó fà á kìí ṣe pé tó ṣe kìí ṣe pọ́jú ìrìn sí wa ó fà á sá lọ ni bẹ̀kì mú àjẹ́ra àti gbọ́ pé ń jọ́ yẹn ni àsìkò yẹn ti lóde. هو الذي خلقكم من طين ثم قضى أجلا ومن مرتاح مرتاح بابا لا بابا ثم قضى أجلا مراد قضى بوان وأجلا وأجل مسمى عنده أجل مسمى عنده أسكت مرتاح يا مو مرضى من تلو يوم من كموما نعم ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها gbogbo ẹni tó bá jẹ́ pé torí ọ̀rọ̀ ayé ni òní fẹ́ kú tó tó ọ̀nà ẹ̀kọ́ ọlọ́run kò lé wáyé wà fi ti máa fẹ́ o ọ̀fẹ́ kú ọmọ mi òdíje tó já ìyá ò jẹ yorùbá ìyá òye ni yóò jẹ pàmò pàmò èkó wa ìwọ ẹ̀yẹ máa kọ́ ọmọdé àbálẹ́ wà ẹ̀mọ̀ kọ́ ọ̀rọ̀ abẹ́ Ma lọ tó dáhùn má lọ tó dáhùn mẹ́rin ó pa òun ẹ̀sùn ẹ̀lọ́ ọmọ ẹ̀yà tó máa ló máa lọ náà àwọn ará domine ó ti ní domine ìjọ ọ̀rọ̀ o inú wa láti ìgbàgbọ́ wọ́n dáre gbé lọ́rọ̀ rẹ̀ wọ́n máa ń yòrí ní sàwọn àgbà dúníà ẹni tó bá jẹ́ gbé ẹ̀sán ọ̀rọ̀ ayé mi wá ní ìnira olérí Ọjọ́rù padà fún nínú tó fẹ́ kí gbogbo tó ń tẹ́lé òrì. Wọ́n mẹ́rin inú ìjẹ́ tàwà bẹ̀rẹ̀ ààbì ọjìnú ti mìnà. Ẹni tó wá jẹ́fẹ́ sàrì kí á rọ̀ tó rí tiwá ní ṣe wàhálà lórí rẹ̀. Ló kí ìmìnira, àwa gbogbo ẹni bá lè ṣe tòun ọlọ́run ó ní ìtàdá ogun wọlé kan ọlọ́run tàkà wọlé padà náà sọ̀rọ̀ kàlá ọmọ alhamdi lẹ́ṣọ̀dọ̀lá ìlà ìlà àǹtà lẹ́sẹ̀ tó wà lọ́tún ilé sọ̀rọ̀ náà lọ́wọ́ sí ìtàwọn kẹlẹ́ ìjọba